فيا أمة استغفي بهذا كتابكم فلا تتركوه للعداء والعجرار Fàlá tẹ́tẹ̀ òkú ilé ìdá àrùyà ọ̀dá àjẹ́ Wọ́n á tó kò tó kó ọ̀rọ̀ mọ́ Ìhàbólè yìí, àwọn ará tó kọ́ tó kó ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ أعداء بالسيد نصرا ولن يدرك الأعداء بالسيد نصرا فيا رب بألهمنا ألهمنا السداد بحفظه ويا رب ألهمنا السداد بحفظه ويسر لنا مما نخاف من الصراع ويسر لنا به ما نخاف به العسر ربك شباب المسلمين بنهجه وربك شباب المسلمين بنهجه عشان نحن سجد والسلوة الغراء عسانا نعيد المجد والسلوة ونملك فيه العز والغاية الكبرى يا ربي يا حنان نرجوهم فرانا عبدا يا ربي يا رحمات نرجوهم فرانا وإذا بدنيا نوعوك في الأخرى وإذا بدنيانا وعهوة بالأخرى Ọ̀kan ṣoṣo ọlọ́run ní ìbẹ̀. Ọ̀kan ṣoṣo ọlọ́run ní ìbẹ̀. Ọ̀kan ṣoṣo ọlọ́run ní ìbẹ̀. Ọ̀kan ṣoṣo ọlọ́run ní ìbẹ̀. Kò máa dín أمتكم أمة أوركم دبكم أمتي أمكم أتابعي nípa dájára ọ̀nà ìṣẹ́tọ́ lórí ara ayé ọmọ àdámà láìláàlá ìlànà ọ̀pọ̀ ọ̀gá tó sọ ọ̀gá ọ̀gá ìdí ààrẹ bọ́ ní èdè ọ̀gá ìbáwọn ẹ̀gbọ́n Àìbálẹ̀ jẹ́ ààrẹ bọ́ ní èdè ọ̀gá ìbáwọn ẹ̀gbọ́nà àtúkọ́ lè jẹ́ ààrẹ ẹ̀gbọ́n ní ìrìnlẹ̀ nílẹ̀ àwọn ẹ̀gbọ́n jẹ́ ó jẹ́ ààrẹ ẹ̀gbọ́n ní ìrìnlẹ̀ nílẹ̀ àwọn ẹ̀gbọ́n látàtàtẹ́ ààrẹ ẹ̀tọ́ ní èdè òbí báwọn ẹ̀tọ́ alùpùpù kúndà ní ààrẹ ẹ̀tọ́ ní èdè òbí báwọn ẹ̀tọ́ alùpùpù lẹ́nu tẹ́ ààrẹ ẹ̀tọ́ ní èdè òbí láwọn ẹ̀lọ́pá ìlú pẹ̀lú ọ̀pá ẹ̀lọ́ ní ìrìnàjẹ́ láwọn ẹ̀lọ́pá ìfọ́pá ọ̀pá ẹ̀lọ́ ní ìrìnàjẹ́ láwọn ẹ̀lọ́pá pè ní bàbí ààrẹ ẹ̀rọ ní èèyàn ní báwọn àjẹ̀mọ́ àdúgbò olóòtú tẹ́ ààrẹ ẹ̀rọ ní èèyàn ní báwọn àjẹ̀mọ́ àdúgbò náà kó wá sí ìjà ààrẹ ẹ̀rọ ní èèyàn ní báwọn àjẹ̀mọ́ ààrẹ́gbọ́ ní ìrìnlẹ̀ ní báwọn àjẹ̀gbọ́ àgbẹ̀mà ní jẹ̀gbù ààrẹ́gbọ́ ní ìrìnlẹ̀ ní báwọn àjẹ̀gbọ́ náà òjò ìyàpọ̀ ààrẹ́gbọ́ ní ìrìnlẹ̀ ní báwọn àjẹ̀gbọ́ náà I'm tẹ ààrẹ ẹ̀gbọ́n ní èdè ìrọ̀jí báwọn àgbọ̀n Ẹ̀sùn àrùn ìgbẹ́yọ̀ lé kò fẹ́ àà

Ìbí ìgbẹ́ ẹ̀mà ọ̀gbà lárúra, wọ́n tó lè dé ìfòsìtòrà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نعمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا ما يهديه الله فلا مضل له وما يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وسلم ونصلي وسلم على اصحاب اله وعلى اله وصحبه اجمعين ومن نستعين الى صراط المستقيم إلى أفراد الجسد أعمالي إلى أفراد الجسد على خبرهم المقرنون الحمد لله رب العالمين سيان عن عبر الكهف الرحمة وصلى الله عليه وسلم أذكر على ذلك وصعب أسمه ويغتدي في الأمر على منه. آمين. ní ìsáájú àbẹ́lọ́wà ìjọlá gbogbo àwọn èèyàn wa tí wọ́n wà ní àdìbá ìbáyìí àwọn tí wọ́n ń bẹ̀rẹ̀ lánàá àti àwọn tí wọ́n ń jábọ́ bẹ̀rẹ̀ lánàá ní ìfẹ́ àtàwọn tí wọ́n bẹ̀rẹ̀ ní alẹ́ àná ní ìjẹ́ ìyálẹ́ àná ìlú ọlọ́run àti gbogbo ayọ̀. nígbà tí à ń ṣe àdúrà yìí àmọ̀ tó lọ́pàá àmọ́ bájàbátà kan lọ́dọ̀ aláìsíwá náà a tún máa tó ń dán lójú bẹ́ẹ̀ bá náà yẹ. ìdí àwọn ìdí ìta tó ń fi iná òkun tó kíni ọ máa ń gbé ọ̀run pa. àbájá tó ń lé ìjọba tó wà ní wáyé ìjọba ní ìsìn òkà bí ẹ̀ wọn. bí a ti ń gbẹ̀gbẹ̀ lókè lókè ọlọ́dún ìwé ẹ̀mí. àmín a máa pínra wa ní pé ẹ̀yẹ kọ́kọ́ lọ mẹ́wàá àkọ́kọ́ ẹ̀yẹ lọ mẹ́wàá dání káwọn tẹ́lá lọ mẹ́wàá di ìparí a ní èdè kẹ́lì ẹ̀yẹ tó bá pàtó lórí bẹ́ẹ̀ abẹ́rẹ́ pàtó gbogbo tí ó lè ilé ẹ̀rọ nínú ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ wa ẹ̀yí pípọ̀ àlàáfíà ṣe àlàáfíà tó tó jẹ́ tó dẹ́kù ní gbogbo wa. Áàbì tí áàbì tí ní áàbì tí tábà ní ọjọ́ gbogbo wa. Bàbí sọ fún ìjọba yìí, àtọ̀lẹ́ gbogbo ọmọ bíbí, àtọ̀lẹ́ gbogbo ọmọ akẹ́kọ̀ọ́, ẹ̀rọ tàgbà ò, wọ́n yà ní ọmọ ẹgbẹ́ rẹ̀. Ìgbè tó ọmọ ẹgbẹ́ ọkùnkùn ìdánimọ̀ mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ ti kó sí ọ́, ìwọ́n jẹ́ ìdókòrò ọmọ akẹ́kọ̀ọ́ ní ìlú ẹgbẹ́ ọlọ́run ọmọ akẹ́kọ̀ọ́ náà yá ni rẹ̀ láti ọmọ akẹ́kọ̀ọ́ olùkóso wọn jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ tó jẹ́ ìjọmọ́ tó ọ̀rọ̀ tó àgbà gbogbo ẹ̀ àwọn ìjọba ilé ẹ̀ka ọmọ bíbí ni ìjọmọ́ ìjọba akẹ́kọ̀ọ́ ní sọ̀rọ̀ ọlọ́mọ gbogbo ẹ̀dá ní bá àwọn ìyá náà àwọn ìyá náà àwọn ìyá náà ọlọ́run jẹ́ àjọ máa yọ ní kẹ̀kẹ́ sí láàrin ọlọ́run ọlọ́run kápá bẹ́ẹ̀ ọ̀kápá bẹ́ẹ̀ ọ̀kápá bẹ́ẹ̀ dáadáa ẹ̀rọ nígbà tí wọ́n rùn wá láàrin ọlọ́run àwọn ìyàwó ẹ̀dá ìlànà tọ́ wọ́n jẹ́ bá gbogbo bí a bá wọ̀ sí ọ̀rọ̀ nígbà tí ẹ̀rù bí lóun bẹ́rù ọmọ ọlọ́run ìnàdára ní àríwá ìgbà ìsọ̀lá ọmọ ọlọ́run àgbọ̀ tí ẹ̀mí ọ̀rọ̀ tí wọ́n sọ wípé àwọn àwọn ìlú ọmọ ọlọ́run wọn kí àwọn náà lè fara kúrò ẹ̀ káwọn bí ń dájú pé àdájọ́ ọlọ́run ò ní símọ́ ìmọ̀ ọlọ́run ò ní yóò ṣẹlẹ̀ láyé ìbùká pẹ̀lú abẹ́mà sí ara ìrìnkan àbí ara ìrìnkan àbí ara ìrìnkankan ilé ọ̀tọ́ nǹkan ní kí a máa rí ìṣòro ọlọ́run ìgbà ọlọ́run tó ṣe lára àwọn èèyàn tó tó lòdì yìí ìlọ́ da orí àwọn kan rí ní ọmọ ìyàwó tí àti ìyàn rárá lórí wọn rò. ẹ má mọ ọmọnìyàn kó o dépọ̀ ọmọnìyàn. ẹ̀fọ́ náà ń sáré rẹ̀ ìyóò ń sábà ń gbọ́dọ̀ ìyàn dáadáa olùkọ́ bẹ̀rẹ̀ rẹ̀ àwọn kan sáájú rẹ̀ ojú rẹ̀ parí rẹ̀ ní ọgbọ́n ní ìmọ̀ táwà ní kọ̀rọ̀ lọ́rùn inú kàfẹ́ wọ̀sáàbí torí ta mọ̀ ilẹ̀ ìdíta ọlọ́gbọ́n àtọ̀jọ́ lọ́rùn Mọ́lẹ̀ jẹ́ ẹ̀jẹ́ ẹlọ́mọ jẹ́ àyímọ́jí ni bí ọba kó láyé ọ̀nà ìlú rẹ̀. Bọ́lá ọba kó lọ́lẹ̀ òun yẹ kó yọ̀lá. Ìyáwó ẹ̀yẹ ọba wọn ló lè wù. Bọ́lá bàbá bàbá lẹ́yìn àwọn kan lánàá. Wọ́n yà yóò kú lánàá. àmì àtẹ̀lẹ́tẹ̀ ń dáwọ́ lọ fún. Sọ̀rọ̀ alẹ́tẹ̀lẹ́tẹ̀ sì ti ìfẹ́ pé àwọn ni wọ́n tẹ̀lé yìí. Lọ́dún yá àwọn ọ̀rẹ́ yà náà. Ìgbà tí wọ́n bá ń lọ nínú àbí tí ayé wá bá ìjáwọn lọ́wọ́ wà ìjáwọn tó fi jọmọ láéláé. Tó wá dábìtì ọ̀gbọ́n náà láéláé yìí ẹni tó bá já sí bóyá láéláé yìí. Kákà bá yé àtòjú ẹ̀sí adínú ayé yìí, kákà bí tẹ́ ọdún yẹn náà lẹ̀, ìsì dáadáa. Ìyẹn ló múlẹ̀ aká ìrọ̀lọ́wọ́. Tàwọ́láta ń bẹ lọ́wọ́ wọn, àlẹ́mọ̀ọ́gá ló bá ń gbé wá lọ́kọ̀ wa. Àmọ́ nígbà tí mo bá lọ sàwáàtì yìí wọ́n fi fún àkùnrin kan ní wọ́n fi fún àwọn nǹkan náà tó wọn àmì àmì ìmúta wọ́n kò sí àkùnrin bí bábà ní rẹ̀ bí ọ̀pá rẹ̀ ọ̀pá tí èyí jẹ́ bá jùlẹ̀ má lè lò rẹ̀ òun nìkan ló lè lò rẹ̀ nígbà tó ti lọ ẹni tó lè jù lẹ̀ lọ́gbọ́n lè lò. Ẹ̀yin ara fún ìgbà lónìí ní àwọn èèyàn ní ọjọ́ tó àdúrà fún àwọn tó bá ń tàbẹ́tà láàrin wọn pẹ̀lú lọ́ọ́ tàbẹ́tà. ìgbẹ́jọ́ láyé dè é gbogbo ẹ̀ka lọ́wọ́ fi bá ọ̀jọ̀ lọ. èyí láti orí àtẹ́mọ̀ rárá. báyìí ló fura òde fura yẹ ìdí ìwọ náà. gbogbo àwọn ìta wa lọ́wọ́ fẹ́ bu wa ọlọ́dún ọkà gbogbo àwọn àṣẹ rẹ̀ ẹni kẹta orí ìlú máa bí rẹ̀ ìtọ́lá gbòmí pé iná àkójẹ́ pọ̀ àwọn nǹkan ìdí àwọn adáwò ní ọ̀pá ní láwà ní rẹ̀ ní bí wọ́n ti kó sílẹ̀ yẹn ní tí àkójí náà bá tó wà àti ọlọ́run tó bẹ̀ẹ́ wọ́n lọ́wọ́ nítorí láyé kí ọ̀rọ̀ àkójí bá dúró tó wá fẹ́gun wọn láyé àwọn ọ̀fẹ́gun. Àwọn ọ̀fẹ́gá ìwọ ọ̀gọ́ràn tí wọ́n rẹ̀ sí ìyàwó ọlọ́run jẹ́ palẹ̀ jẹ́ ọlọ́run ogun ti fún wọn látọwọ́ ìfẹ́lẹ̀lá. Tàbí àmàlùmọ̀ àwọn akẹ́yẹ́rẹ́ ọgbọ̀gbọ̀ fún wọn. Òkú ní gbogbo pé wọ́n lọ pàdé rẹ̀ ní gbogbo àbò bí. Òkú kẹta ló ń ká lọ máa lé ní wọ́n. Lọ́dẹ̀ jù wọ́n lọ. Òpá ń rà nù òkú rà. Àgbòjì ìgbọ́dọ̀ ọ̀bà ọ̀bá gbé lọ. Wọ́n jí ara wọn lọ. Wọ́n di ẹni tí ò ní bẹ́ẹ̀ dára mọ́. Tẹ́tẹ̀tẹ́tẹ́ wọn fi kọ́ ẹ̀rù wọn ìbọn àkójú rẹ àmọ́ wọn jẹ́ àkójú òlúdà mọ́ gbogbo ẹ̀rọ bá tí ọlá fún tí ọ̀wá lòlá ipò rẹ̀ ni ẹ̀yìn Yorùbá nìyí ẹ̀yìn tẹ̀ bá máa ná ẹ̀rọ Yorùbá ayọ̀ ní Yorùbá ní pọ́ sí ìjàmbá ìwọ̀n lọ́wọ́ ilẹ̀ ìwọ̀n tẹ̀lẹ̀ tẹ̀lẹ̀ kò jẹ́ sí ní jẹ́ ìpàdé ìyẹ̀wò náà lọ ẹ̀kọ́ ní ìyẹn nípa ẹ̀rù ìdè pẹ̀lú ẹ̀wọ́ tí wọ́n sínà rẹ̀ láàrẹ̀ yìí láti ń pariwo báwọn olórí ní àwọn tẹ́ẹ̀tì tẹ́ẹ̀tì bí a ẹ̀sà àǹfààní mọ́tẹ̀ báwọn tẹ́ẹ̀tì yìí yóò ẹ̀yìn gọ́ọ̀nà ọ̀la yìí tí bá ti kò ní ẹ̀kọ́ kò lè yí ẹ̀sà àǹfààní mọ́tẹ̀ yìí wà ń pariwo ẹ̀kọ́ bá tẹ́ẹ̀tì yìí wọ́n ń fọ́n sílẹ̀ kò bẹ́ẹ̀ ọláyé kí wọ́n tẹ̀síwájú fún bẹ̀rẹ̀ máa wọ ọlọ́pàá àdúrà àtà ọ̀rọ̀. ẹ̀rọ ọ̀gá ẹ̀fọ́ lẹ̀ bá da ẹ̀fí agbára orí àga dẹ́rẹ̀wà ẹ̀fí fún ẹ̀fọ́ ní agbára. Ah. nínú ọ̀gá tó ń kìlọ̀ fún yìí ní pé gbogbo ẹjọ́ dẹ́rẹ́wò irú àga rẹ̀ kọ́pà jẹ́ ẹ̀kúndé rẹ̀ o ìgbẹ́ ìgbìmọ̀ rẹ̀ o tẹ́lá lẹ́yìn tẹ́ẹ̀tẹ́ yìí ẹ̀yìn ẹ̀tọ́ tẹ́ẹ̀tẹ́ kan ní ìlẹ́yìn rẹ̀ ẹ̀ẹ́sùn ìbọ́sù olùbára tẹ́tẹ́ o ọ̀fán ti ní ìmọ̀lúwẹ́lá rẹ̀ ní o kó ní máa ń rìn ìyẹn o súnánú kàwọ́díyà ẹ̀rí ẹ̀ka ní nípò kankan máa yẹ ẹ̀ka ní ilé gbogbo tẹ́ bá fẹ́ gbogbo tẹ́ máa ń fà máa ń lọ àwọn tẹ́ ọ̀gá ní gbogbo náà ní o ìlú àmà ẹ̀yìn gómìnà ìpínlẹ̀ fẹ́ pà yìí àmà yìí sí nǹkan mẹ́ta méjìlá àmà yìí sí ó sùn gan ẹgbẹ́ kan sí èyí kò dàrú ìrọ̀kan náà ní kírísẹ́ ìgbogbo wọn kírísẹ́ ìgbogbo gómìnà Bẹ̀rẹ̀ bá gbọ́dọ̀ kírísẹ́ ní ìyẹn rẹ̀ bẹ́ẹ̀ tàwárà ìgbè ìlú ẹgbẹ̀ tó dábẹ̀ kò bá gbé ọbẹ̀. kò sí gómìnà kankan ní ìpínlẹ̀ lẹ́fà ìlérí ẹlẹ́fọ́ sọ́ńdélé ní ẹ máa lẹ́fọ́ sí o kò sí bẹ́ẹ̀ ẹ̀fọ́ kankan ní yí bẹ́ẹ̀ jẹ́ pàdéjì ìtàkì ewu dọ́ ìríkà ìta àgbọ́. nígbà tí wàá sí nínú òkè ẹ̀sìn yín gbèrú wa ẹ̀wọ̀n tẹ̀ fún abára rẹ̀ bọ́dà ń gbé ìjẹ́ mi lé ìjọ ó lè jẹ́ pé àbá mi bí ibi tẹ lábẹ́ ẹ̀kọ́ wa sí àfẹ́ràn ni o tẹ mọ́jẹ̀mọ́ ọlọ́ọ̀ni ẹ bá mi lè fún ẹbọ lágbára kò ní í já sí mọ́ wọ́n ti já tayọ pé ẹ̀kọ́ bá tẹ̀ Yorùbá ẹbọ náà lọ́sọ̀rọ̀ Yorùbá dé rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà gbogbo ń tẹ́yà bí ga yorùbá ní lọ́wọ́ ní ọpọlọ ní màálù gbogbo ìdájọ́ ìdíje ẹ̀ka ìmọ̀ràn àmọ́ ẹ̀bọ ọ̀sọ̀ ọ̀lẹ́wò yìí. kẹ́rin màlúdájú gbogbo ìyẹn máa pẹ́ wa tẹ́ẹ̀sì máa fi jẹ́ ní ìlú Ìbàdàn tàbí nílùú yìí náà hmm, ìyẹ̀wà náà ẹ̀jẹ̀ ìtú lè fún iṣẹ́ ìmọ̀ bí ẹ̀fọ́ ẹ̀jẹ̀ iṣẹ́ pàdáyì gbogbo òdílé ìbá mójútó ẹ̀fọ́ jẹ́pọ̀ ní àwọn amójútó bóyá eégún àwọn ọkọ̀ bóyá ìfá àwọn ìwọ̀n ọkọ̀ bóyá òǹkà àwọn ọkọ̀ ẹ̀rọ ọgbà tó lé jẹ́ Ìbàdàn tó wá ń bí àìwọ̀n ìjọ ìmọ̀ mẹ́rin márùn-ún mẹ́fà. Ìdí àwọn ẹgbẹ́ kan ẹ̀rẹ̀gidi ẹ̀rẹ̀gidi tó ẹgbẹ́ ìjọ́dà rẹ̀ láyé àwọn olóyọ́kọ̀. Gbogbo àwọn ẹgbẹ́ wá ṣe àtòjúbọ̀ bí ẹ lọ gbé ẹ̀kọ́ wá sí agbolé ìjọ náà ó náà dàbò. Àtẹ̀rọ̀ ní ẹ̀ là tàwéta nígbà tí wàhálà dé ọ̀dọ̀ ọ̀rọ̀ àkùdí ìdájí àkùdí ẹ̀wọ̀n pọ̀ wà sí gbàjá wà sí ọ̀nà pé wàhálà dé. فإنه لما فتى التابوت لم يجد فيه غير لوح الوصايا العشر كما جاء في سفر الملوك الأول وأن أسرى هو الذي كتب التوراة بعد السبع بالحروف القلدانية مع بقايا العبرانية ويرى النقاط كما جاء في دائرة المعارف البريطانية أن أسطورة عزرا اختلقها رواة اختلافا. نعم، àmọ́ ń gbà ọ̀yá wọ́n yàtọ̀ sí ìgbàjá sí wọ́n bá tọ̀rọ̀ àtàbẹ̀ wọn. wọ́n kàn bá wà láà àtọ́lẹ̀ múta wọ́n bá ní bí ilẹ̀ yóò ní kàní ohun àwọn ẹgbẹ́ náà ń sọ̀rọ̀ wọ́n ní wọ́n kọ́ ẹni ọkọ ẹni ọkọ ẹ̀ kọ́ òun á pẹ̀lú àbí kàjàníyà pẹ̀lú àwọn àbàrá. kúrò ìdìndámọ̀jà ti ha bí ilẹ̀ àkọ̀ní عتيقا وكان أول من أعلن ذلك مجمع نيبية 325 الميلادي بعد المسيح بثلاثة قرون وصارت في كلمة سالون ولي أدوى يهودي لكم nípa pé ìbẹ́rù òbí ọmọdọ́mọ lọ́wọ́ wọlọ́lọ́lọ́ ìdọ́fà olùgbéta ọ̀rá àtàtọ́ sọ́nù olùrọ̀ gẹ́gẹ́ wa àwọn ń bọ̀ mẹ́ lórí ti ọ̀rọ̀ láìpẹ́ ìdè amẹ́jẹ́ àtọ́ tó kí náà lọ́rọ̀ àwọn ti nà bá dáná lọ pé bíbá o ọmọdọ́mọ wọ́n ní àwọn abájọ́ àwọn nàzàrà wọ́n ní fífi àtẹ́kì yìí dá lọ́mọ ọlọ́run tẹ́lẹ̀ màjá sí ni wọ́n kà ń wọ́n kà ń dà á pè ní wípé inú mi ní àǹfààní tó bá wọn ọlọ́run ti ní di ọmọ rẹ̀ bàbá máa fẹ́ràn ọmọ rẹ̀ bàbá máa fi tí ò fún ọmọ ọlọ́mọ àmàbídọ́mọ ìlọ́lá ìdí ní àwọn àǹfààní yìí yóò gbowó láìsàn láìsàn ọ̀dọ̀ tí yóò gbowó lórí ẹ̀ tí ò ní na lójú ẹ̀là á ọlọ́run dé bí ọmọ ọlọ́run ọlọ́run dé bí ọmọ rẹ̀ ẹgbẹ́ náà máa ń ní òwúrò náà ibi àtàtúndọ̀ àbí ọmọ arúgbẹ́ àbí nǹkan obìnrin láyé ẹ̀rọ ọlọ́run kárakára ọ̀rọ̀ kàtí òòrùn tí ò sí yọ wọ́n ní wọn àkọ́kọ́ sọ pé ọmọ ọlọ́run gẹ̀gẹ̀ tó yí láàrin wọ́n ní àtà wípé ìjẹ́ túmọ̀ rẹ̀ sílẹ̀ dá láì bẹ́ẹ̀ pé ìláì ìwádìí kó ní ìlàpá tó nípa ju ẹgbẹ́ rẹ̀ lọ. àgbọ̀yá wọn lọ́rọ̀ ṣe ẹ̀bí gangan ni ọwọ́ àti ọ̀kan wọ́n ní ìdè ọmọdún gangan gbogbo ya wọ́n ní wá ọ̀gbà ògbàgbẹ̀ lọ́lọ́run lọ́lọ́run tó sọ̀kalẹ̀ wá tó ayé yẹ ìsá tí wọ́n ti bá ti gbé báyìí lọ wò dá tó ọgbà kẹta lóko lòlò nílò ìbára ti ẹ ní epo ẹsẹ̀ ti gbé tí wọ́n máa dà èyí bá ti yí dájú òkú lọ́dọ̀ ọmọ ẹ̀ńtẹ́ẹ̀kì ọmọ ẹ̀ńtẹ́ẹ̀kì ti bẹ̀ láyé lọ́nà gbogbo ayé òkú Wọ́n yóò rẹ̀ ẹ̀mí máa wà lórí gbọ́lọ̀ ọ̀fẹ́ inú ọrùn. Tútílápólẹ̀ ààbí ilé akọ̀ nínú àtàlẹ́ta. Ìgbàtọ̀ yá ọdẹ̀ fámílì ìgbọ̀lọ́dọ̀ kan wà ní ọlọ́run ìgbàdí. Wọ́n lẹ́ tọ́wọ́ kéde rẹ̀, a mọ́jọ́ ọ̀kankan pè ní Nàìjíríà ní ah, ọdún 325 jábí àti ìta anígbàdàgbàdà pé ọ̀rọ̀ gbàgbàdà lọ́wọ́ èyí ni wọ́n bá yí ọlọ́run bàbá ọlọ́run ọmọ ọlọ́run ẹni mímọ́ tó lápapọ̀ tó di ẹ̀yọkan lọ́dọ̀ wọn yẹn lè kó ọjọ́ yìí ẹ̀yà àwọn ọ̀rọ̀ bíi Ìbẹ́rẹ̀. Èèmà tí ń tẹ yẹn rẹ̀ ọmọdé tó wá di ọlọ́mọ lọ́wọ́ tí ẹnìkẹ́ náà kọ́lọ̀ fọ́ra kọ́wọ́ kò ní orú ẹ̀. Ọlá máa dára ń gbàdí yóò fún ẹ̀dá ní àràdá Bákan náà, ọlọ́run máa fi àbí àfẹ́rẹ̀ yára gẹ́gẹ́ fún ẹ̀dá bí nǹkan tá à ń tàjà lábí ìgbàgbọ́ ọlọ́run ọgbọ́ ẹ̀dá kan sọ̀tọ̀ bó ti tó yí ọlọ́run lórí ọ̀rá ẹ̀ yóò lẹ́bi ìdánwò ọmọ nìyẹn ní pé zúrà yìí tàbí áyà yìí máa ń tàbí làbáyé òun nìkan lọ́wọ́ ẹ̀dọ́ àwọn tọ́jà fún bẹ́ẹ̀ ìtọ́wà dé ìtọ́wà bẹ́ẹ̀ dé ìdí ẹ̀mọ́ lọ́wọ́ ìwà ẹ̀rọ yẹn tó jẹ́ pé ìmọ̀ lórí ìdájọ́ ẹ̀dá lẹ́yìn òsì ìjẹ́ bẹ́ẹ̀. gbogbo ìbáradà tẹ́lá ìwà ń bi láyé tí ìmọ̀ ọ̀bá kún un ó

Àlàyé fún ẹni báyìí báyìí báyìí ní máa ń rìn, ó ti bọ̀ sí máa ṣe. Ẹ̀rọ lọ́gbà ní àárín àwọn ẹ̀dá àbẹ́yìn náà ní ìpínlẹ̀ ọ̀hún. Ó ti dàbà. Ìgbà bẹ́ẹ̀ tí àmì sọ ní pàtó, àmì làmọ́lẹ̀ bí ọlọ́run ti dá lọ́lá àti bọ́lá kò sí àdúrà àti sọ ìdájọ́ ẹ̀rẹ̀. Gbogbo tí mo lè náà, oríṣẹ́ ìdí rẹ̀, oríṣẹ́ ìdí rẹ̀, gbogbo ẹni yìí, oníṣẹ́ omi, ó sì máa gé lọ́rẹ́ ìmọ̀ olùjẹ́kọ̀ọ́ èyí tí ó òní ọdún mẹ́ta yà lọ. Mo dá bí kí ohun ogójì ọdún ni ó ti dé rẹ̀. Ìjọba kọ ní nǹkan lálẹ́ mo jẹ kọ́kọ́ tó kí ẹ̀ tó mọ́ òṣèlú ìjọba rẹ̀. Yóò ti máa ń kà tó lè ní ìfara wọn. Lẹ́yìn náà, oṣù tó wáyé, oṣù bẹ́ẹ̀ kí ọmọ ìwáyà kan bí a jà yìí báyìí báyìí báyìí láàrò tẹ̀láyẹ̀ ìdáyẹ̀ ẹ̀bà rẹ̀ ẹ̀bà rẹ̀ amàdúgá ọ̀rọ̀ àti ìgbìyànjú wa ìjà àwọn ìdá kan ní bóyá mẹ́rin àti pàdé tó wọn lè mọ ìgbà ẹ̀wọ̀n. Ìṣòro wà ní àwọn ẹni ọlọ́run wáìtìwá wáyé ìdáwàní. Wọ́n lẹ̀ pàtó wọ́n bẹ̀rẹ̀ tó bá gbé sùn wẹ́ẹ́ láì àtòun àti àwọn yẹn àwọn bàbá lórí òkun àwọn ìṣòro lórí ẹ̀sìn wọ́n ti máa ṣe ìmọ̀ bóun wọ́n máa kọ́ ọdún máa wọ́n máa kọ́ ọdún wọ́n ti ní ọjọ́ bọ́ ti dáná. ìmọ̀ yìí ọ̀ọ́ ọdún. tó gbàgbẹ́ ìyẹn bá tó ń dúró àwọn ọ̀dọ́ ọ̀gbọ́n nígbà lò láti tó yẹ láìsàn. wọ́n ìgbàdùn ẹni láti wí ìlú ọjọ́ ọlọ́rẹ̀ máa lọ ẹ̀ lọ. Àwọn ọgbà yìí pé ọlọ́run bí àwọn ọgbẹ́ ìtàlẹ́fà ìlànà ọgbà táwọn ọgbà yìí yẹ. Òjò òjò àjẹ̀nú àìlàkúnlọ́. Àìlàkúnlọ́ bẹ̀rẹ̀ ló pé ẹni tí ó lè lé ẹ darí bá pa bàdà tó lọ ọ̀tọ̀ ìdíbàdà náà iná ìyá wà ní ìdílé bá tó ní àwọn ní ìdàmúdà ní nígbà tí ẹni yìí táǹsọ yìí yíyá wàhálà ọ̀rọ̀ ajé dédé táwọn ẹ̀rọ rẹ̀ lórí náà ó lè lọ. Lòmí lálẹ́ jẹ́ dúdú ada di rumah alam bantuan tidak perlu bantuan Hello. Nabi ada apa ini kita kali ini cara agama. Sebab kalau awak rumah kita ini adalah orang teman ini masih belum orang. Iman tahu iman nyuwo. Eli ìjọba gbẹ̀yẹ̀ yìí bẹ́ àwọn ìwà sọ fún gbẹ̀jọ gbogbo à ń jíjẹ jẹjẹjẹ kan máa lọ́wọ́ àtìlẹ̀ ọ̀rọ̀ rẹ̀ gbogbo rẹ̀ gbogbo rẹ̀ ọ̀rẹ́ nígbà gbogbo ìdọ̀lọ́wọ́ àwọn ọ̀rẹ́ rẹ̀ yóò rà abẹ́ tó rọ́pọ̀ yẹn ọjọ́ òun jẹ́ àwọn ìwé ọba àti à lórí àyímà lórí ìgbọ́lẹ̀ ìlọ́kàn yẹn nígbà tí máa fi mú lọ́kùn pọ̀ jù omi ẹ̀ wá gbogbo bẹ́ẹ̀ máa dáadáa tó ń lé yẹ àwọn ẹ̀yọ́ ló ń gbòòjò gbogbo dáadáa bẹ́ẹ̀ máa àjá sọ fún olóko ní àwọn ọ̀yẹ̀ kó náà. láàrin àfàyè nígbà. ìjọba àti ilẹ̀ lọ́wọ́. àkọọ́lù kó pamọ́ ìbàdàn lọ. ìrẹ̀ dáhùn já ọmọ ẹ̀ nínú ọ̀rọ̀ ọmọ náà yìí dábàá dábàá sọ̀rọ̀ ìdíje mọ́. ìjọba yìí yẹ oyin òyìnbó ẹni ìjẹbọ kàkà sí àmà o òkè kéèké ẹbọ ta òkè kàkà ẹgbẹ́ wọn tẹ̀lé ìmọ̀ràn wọn náà ni wọn rẹ̀ yọ ẹbọ òyìnbó náà ìgbẹ́ lọ. Kí ẹ̀yin náà bá ń lọ lọ bẹ́ẹ̀ ẹ̀kí ìlà ẹ̀kí ìlà o. ìbẹ́rù pẹ̀lú ọlọ́run ọlọ́wọ́ yìí àwọn ìpàlọ́kọ̀ wẹ́wà ẹ̀gbọ́n tí wọ́n sọ àwọn ọkọ̀ àyà ìwádìí wípé قال أنا يحيي هذه الله بعد مردها فأماته الله مئة ثم بعثه قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم قال بل لبثت مئة عام فانظر إلى طعامك وشرابك لم يتسلنا وانظر إلى حمارك ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف ننشزها ثم نكسوها لحمات فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير جماعة كنت تدور في البلدان وأنت تدور في البلدان أما láti ẹ̀dá ẹ̀rọ lọ́rọ̀ ilé ọ̀rọ̀ ní kàkọ́wà rẹ̀ dáàmù ìyàtọ̀. Kámúdàmù ló ti di. Kámúdàmù pé kájú mú àpọ̀lọ́ máa fi láti kọjá àpò rẹ̀ lọ́dọ̀ ọlọ́run. Ọ̀nà kanú. Káwọn ẹ̀dá mẹ́ra pé láti bí ààrẹ ìpínlẹ̀ ìpínlẹ̀ bíbà. Ìdáàmù náà. Ẹ máa ń lè jù. Ẹ máa ń sì sọ pé kì ẹ̀rọ máa fi dára lókè pẹ̀lú dára ti ẹ̀ ìṣẹ̀lẹ̀ ní ẹ̀bà bọ́rọ̀ láti ẹ̀ yìí. Náà. Àwòkàn lẹ́bí máa rọ̀ àlá kọ́wùyà tí ó wà ìyà kọ́wùyà tún àlá òròṣì á. Ọ̀rọ̀ ní àbí ẹ máa fi mà àbẹ́ máa jìyà bí àti ìyọ̀ lọ́nà àdúrà ìgbẹ́mà ìbàrà oníjí ọlọ́wà ìjọra òbí àmọ̀dájú ọlọ́jọba tí ọ̀rọ̀ olóògbà bá òun fẹ́ mà sí àwọ̀lọ́wà ìjọra nígbà náà òun gbóòsì wọ́n á ní láàbù gbóòsì ní ìmà ní ìmáàmì láti ìgbà àti ìfojú ọ̀tàjá ìgbàjú ọlọ́rin àkúbáyì wọ́n á bọ́ òun ti bẹ́ẹ̀ lánàá Báwọn ọ̀gá ogún ti mẹ́ta bá lọ́wọ́ bí ẹ̀rí. Ọlọ́run ní ẹ̀rí kan tó kọjá ìlú kan ni. Ọlọ́run àti ìjọba ọ̀sẹ̀ mà ìlú rẹ̀ parẹ́ gbogbo ẹ̀rí ìjà òkú ìgbó parẹ́. Ìwé lọ òkú lọ́sẹ̀ ta sátára ní òkú èèyàn. Ìjọba òkú máa ìgbé wa délẹ̀ ọ̀gá ọlọ́run tó bẹ́ẹ̀ sí ìyà ṣe wọ́n ẹ̀rẹ́ lọ́wọ́ ní ìlàí wọ́n rà ánàájú orí àbì ìdáwò bá dámà òkè Ọlọ́run òun òjí ẹgbẹ́ òní sí ìyà àwọn ọ̀nà òní ló ń bà lówó. Àdáàjù òjí láàrùn àbì Àdáàjù òjí Ọ̀nà ọlọ́run pa àrùkọ́ ọlọ́run fẹ́ sí ẹ̀nà ètìlọ ọmọ mẹ́sìn bọ̀ ju wa lórí kọ máa kọ ọmọ tún wádìí ilé ọ̀nà ọlọ́run mi bá àti òṣèṣe à ìwọ́n lè wú rẹ̀. Ìwọ́n lè wú rẹ̀. Méjèèjì ọba, bàbá olè lè bẹ́ẹ̀. ọ̀nà ìjọba àti ìrẹsẹ̀ rẹ̀ báyìí náà ló bá ti ní ìbọn àdá ọlọ́run kára wọ́n ọ̀nà olóhùn wọ́n àwọn tó bẹ̀rẹ̀ àwọn ọmọ ìgbẹ́ lẹ́yìn wọ́n ń bẹ̀rẹ̀ àná lẹ́yìn wọ́n bẹ̀rẹ̀. tó bẹ̀rẹ̀ nígbà ọ̀rẹ́ Àwọn tó ń yẹ ọlọ́run tó lọ́dún kò rẹ̀. Àmọ́ tàbí wọ́n òlé àtà ààrùn. Ọlọ́run tó kù sílẹ̀. Ọlọ́run tó lọ́dún kò rẹ̀. Ní àná ọgọ́rùn ọdún wa jẹrẹ. Ní àtà ààrùn. Ní àtà ààrùn ọgọ́rùn-ún. Ilé náà lọ́wọ́ ọlọ́run kì í àmọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ní agbára ọlọ́run ló ìjà bẹ̀yẹ ìgbọ̀n nípa bàbá jímọ̀ kan bàbá oníjímọ̀ kan àbáfẹ́fẹ́ tí àwọn èèyàn máa ń gbọ́dọ̀ lọ jímọ̀ pàṣẹ ọ̀láìsì tí yóò máa bàlẹ̀ lọ jímọ̀ níwọ̀n àti lọ jímọ̀ ìjọba tó á kò jímọ̀ wọ́n tàbí ilé rẹ̀ wọ́n jẹ owó mọ kákó bàjẹ́ lọ ìwọ ẹgbẹ́ ìpàdé. àmọ́ bàbá náà ọkọ̀ ìlẹ́yìn ìjọba ń gbé gbogbo jẹ́ máa ń sọ ikọ̀ ọ̀rọ̀ ìyẹ àwọn bàbọ̀ gbọ́nù lẹ́sẹ̀lẹ́ bí onídá òkìnà ẹ̀ẹ́dí à wọ́n ti máa sọ fún òṣìṣọ́rọ̀ ìlú lọ́rọ̀ rẹ̀ owó lọ́rùn lè sọ̀rọ̀ máa ń bí ẹ bí àtìbáàdì ni bí àwọn tí ọpọlọ ìbò ti lórí wọn gbogbo ọpọlọ orí ìgbò ìgbòho rẹ̀ ìyá àtúrọ̀ tó rí ààrẹ ẹ̀nà bí ẹwà wọ́n ní ọ̀rọ̀ òbìnà ní olóògbé bàbá ìdá jọ ìgbà àwọn ìbá dé lórí ẹ̀dà owó tó àwẹ̀ ẹjọ́ owó tíra wẹ̀ kó ń kápa sábà lọ níwọ̀n fún àwọn ọ̀bí ìwẹ̀ rẹ̀ ó ti dà nítorí ọmọ òṣèlú ojú wẹ̀ yóò lajú padà olùbáfẹ́ tún mẹ́rin rẹ̀. Ìlà àti àwọn ìjọba wa tí kò bá lọ ọ̀rọ̀ ní kí òun nǹkan jọ dábò látọ̀ ní ìlú Pálá ń lò kí ló wọ́n máa fi ń gbígbá ní ìlú ọ̀tá àtijẹ́ ìgbàta àtijẹ́ ó ń gbélé ibẹ̀ òun náà àwọn náà gbélé ibẹ̀ náà èyí tẹ́ ń tọ́jú náà náà jọ sọ ó ń sọ sáré gbèsè ń bọ̀ ń bọ̀. Ọ̀dẹ̀kọ́ ìdíyẹ́ ìgbà الله أكبر كبيرا inú wọn ni bọ́lẹ̀ ní jẹ́wẹ́rẹ́ ti máa ń lówó lọ ló máa ń dé ti máa ń dé ti máa ń dé lọ́dí bí àwọn èèyàn fẹ́rẹ̀ rẹ̀ ní ẹ òun máa ń dé àríkà tó láti bí wọ́n lò bá bá ọ̀rọ̀ bábà pàdé pé ọba táwọn rẹ̀ jẹ yìí ọkùnrin àlejò bí àwọn tó ti wá sí tọ́jú wa láàbí tó lórí tọ́jú wa láàrin ọ̀rẹ́ ìjọba alákòó sí ìdíwẹ́ ẹ̀yìn lọ látàrí ìwọ̀ ọlọ́run ibi náà tó wá na wọn ò níjọba ń bẹ̀ ọ̀rẹ́ ìjọba náà ó wá jọba o yàrá ní káàkiri ìjọ lóòrùn ọ̀làgbọ́n àpẹẹrẹ ní ìwé bá tó bẹ̀ níbi lóòrùn náà ń ka ọdún bẹ̀ máa ń ka ọdún bẹ̀ à èyí ọmọ oṣù mẹ́tì gan àyàwó mẹ́tì gan olùwà aláya ní ìbẹ̀ olùmọ̀ ní ìbẹ̀. ìmọ̀ àwọn àlọ́bẹ̀ ní àmì ìbẹ̀ tó bí mi náà o. yóò máa rí sí owó bẹ́ẹ̀ jẹ́ ọwọ́ ìlú ọdún mẹ́wàá máa gbọ́ ọmọ ọdún máa gbọ́ ọmọ ọdún owó ìtọ́jú máa ti bẹ́ẹ̀. ní máa ń sọ dáńbẹ̀ ọlọ́pàá tó dọ́gba máa bẹ̀rẹ̀ ọdún wọn ní ewé ọdún wọn bẹ̀rù yóò tún jẹ́ra ọkọ̀ tó bá rẹ̀ nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ olùdíjọ́ olùpadà rí lọ́kọ́ta ọlọ́kọ̀ rẹ̀ yìí ti rú ní ha kílẹ̀ ń tẹ́ bí wọ́n Ilé àbúrẹ̀ yìí pé ọlọ́run ti di ọlọ́run pé ẹ̀kú yìí máa ń bú ọ̀. Máa bẹ̀ ń tiẹ̀ lábàá bẹ̀ ẹ́, máa sì bẹ̀rẹ̀. Yóò fi ọlọ́ ẹ̀rọ mẹ́jọ dáàbò mẹ́jọ jù lọ́wọ́. Ọlọ́jà àwọn ọlọ́jà. Ẹ̀rẹ́ ìpàdé yóò jẹun. Sẹ́yìn ọlọ́rẹ̀ ọlọ́rẹ̀ yóò lẹ̀ yóò lẹ̀ lórí. Ah! ó lè mọ̀ sí báyìí ó mọ̀ sí báyìí ó mọ̀ sí báyìí á ah! nínú ilé ìwẹ̀lẹ̀ ẹgbẹ́ Ọba náà ní dára nígbà wa bẹ́ẹ̀ kò ní yẹ Ọlọ́run pa ìbẹ́rẹ̀ lọ́gọ́rọ̀ ọdún. Wọ́n máa bá àtàwọn ọ̀rọ̀ máa ṣe òṣìṣẹ́ padà. Wọ́n nà ká ń làbí sáà. Yẹ̀mí ọmọ jẹ́ wájú rẹ̀. Ọlọ́run máa lẹ́kọ̀ọ́ lọ́wọ́ ni ẹ̀rọ ẹ̀rọ wájú rẹ̀ ọmọ bí ó rèé. Ká ń làbí sáà. Ẹ̀rọ ẹ̀rọ wájú rẹ̀. Wọ́n ló wọ́n máa ẹ̀rọ nígbà yìí. Ọ̀la láti ìtùlẹ̀ ọmọ. Àwọn olóòdì ìjúwà ọ̀rọ̀ ìnáà ló bí lọ ẹ̀rùn ti lè rí gúnlẹ̀. Àwọn bá àwọn ìyàwó. sàmí àtà olóko ọdún ilé ẹgbẹ́ lọ́tọ́ ogun márùn ló ń bẹ́ tó lé nígbà yìí ọlọ́mọ kò ti bẹ́ẹ̀ ní àhá. fáwọn ìlàtọ̀ áníjà wọ́n jẹ́ tó lórí nígbà tí lọ nínú ìrìnàjò ogun oúnjẹ sínú báskẹ̀t ogun ọdún tí wọ́n mú Ọlọ́wà ní ìwà màlíkà ní gbogbo. Ìlà ẹ̀sọ̀ áníjà. Oúnjẹ tó gbé lọ́wọ́ lórí. Wọ́n ṣẹ̀rọ̀ píkà. Yóò tó ọgbùgbò òkúrẹ́ ìlàmù yàtàtà náà. Mo dọ́là. Ilé ọtí ilẹ̀ ìfẹ́lẹ̀ tó. Ọtí ilẹ̀ nìkan ìfẹ́. Oúnjẹ pàhà. Oúnjẹ oúnjẹ àti oúnjẹ òdìgbò rẹ̀ náà. وانظروا إلى حمارك وهو أبوه بلي وهو أبوه بلي ولا هو يقولون pẹ̀lú rẹ̀ èyí ìwé ìrìnà lọ́wọ́ àbújújú èyí ló ń ga jù àìrántí àhà àìrántí lọ pẹ́pẹ́ ìwọ́rọ̀ ń fẹ́ ìwọ̀nda ìdí èyí náà ní láì ọgọ́rọ̀ ọdún tó bẹ̀rẹ̀ àmọ́ náà máa máa tẹ ìpínlẹ̀ ilé ilé ìgbà náà bí ìgbà Wọ́n búrú ìlà ìmáríkà wà nínú jẹ́ aláta ayaka ìrìnà. Ọlọ́nà abẹ́gbẹ́ láàrín òbí ìpẹ̀lú, abẹ́gbẹ́ dára mọ̀ ìrìnà ọlọ́run àdúgbàtà ọlọ́run àti ètò ìgbọ́dà ìjà lọ́rùn mẹ́jọ àbàbí wọn òjá ìjẹ́ ìjẹ́ òní tó bí alẹ́wọ́ àwọn ìyàwó ìgbé lọ́wọ́ ìwọ́rọ̀ ìwọ̀ rẹ̀ tó bí wọ́ ọ̀rọ̀ tó bí alẹ́wọ́ àti ìdíjà lẹ́wọ̀n àmì náà aláàdì ìlú ìwàlọ́ ní èyí tó ìgbò ìjọ. Àwọn táwọn àìkú ẹ̀ lákàlẹ̀ tí lẹ́rọ ọkọ̀ ní sáré lọ sí ọ̀rọ̀ ní ọkọ̀ sárígbó. Ẹni máa wà ní dáàlẹ̀ tó wà ní ibi tó ọ̀dọ́ lẹ́gbẹ̀ rẹ̀ bọ́. Lọ́nà ọkọ̀ ìdáàlẹ̀. Bàbá ń lọ àwọn tí wọ́n ń yẹ̀ wá wò. Àwọn tó ń gbọ́ tẹ́ wá wò. Ọlọ́mọ̀ ẹ̀mí wọ́n gbọ́ àìmọ́ lè gbà yẹn ti dájọ́ dájọ́ dájọ́ dájọ́ àwọn ẹ̀mí dájọ́ àwọn ẹ̀mí òṣù ẹ̀mí dájọ́ máa ń gbájọ́ ìgbẹ́jọ́ lọ ọ̀lẹ́jọ́ dá ó nípa lọ àwọn ẹni òbí ọjọ́ rẹ̀ ọlọ́dún ọlọ́run ìlú rẹ̀ àwọn tó ń bẹ ẹwọ òkú tí wọ́n mọ́ ẹ̀rù yóò bá wọn dìbò Báàbí ń lọ ju ayẹ rẹ̀ kò ká bẹ́ẹ̀ àwọn ti àwọn ti kan wàhálà. Wọ́n ti kú bọ́ wọn ti kọ́ láyà wọn. Àtẹ́gbọ́ àárẹ̀ dàmù. Bébí ni kìíní ikú wọ́n ti máa dáa lójúlé àhà. Ìjọba ìtútù lọ́pa ìjọba program mi. Tọ́lá tó dájọ́ fún àwọn ẹgbẹ́ pé tí wọ́n bá kúrú tó bá da ẹrú kúrò rẹ̀ má. Ó lọ bẹ lọ bẹ kí á ẹ̀yọ́ ẹ̀pàdé wà wọlé. àwọn ojú ẹ̀ ìjọba tó. Ẹgbẹ́ ìgbòho ìlàjẹ́ wọ́n yóò tún wọ́n bẹ̀ nínú yàrá. náwó náwó ní ẹṣin ẹrí ní ọdún jù mẹ́ta bá àti lé pé ẹ̀dọ̀ bẹ̀rẹ̀ nítọ̀. wọ́n ń gà wọ́n káàkiri. ẹ̀sẹ̀ sí òwe ìtọ̀ ìtọ́lọ́ ilé òun dá. ọ̀kánú ọ̀kánú àwọn tó ti gbóni rẹ̀ jẹ́ta àwọn ẹlú wọ́n gbé ní àdúgbò omi tọ́lọ́ fi ń gbóni rọ́. ìtọ́ ìtọ́lọ́ fi ń gbóni rẹ̀ ilé ilé wọn ilé kan lọ́la ní wọn láàrin. Àbọ̀dọ̀dọ̀ ń lọ kárí lọ́dún ìgbà ìlú ilé kan tó lọ́la láàrin. Àwọn ẹni jẹ́ àwọn tí wọ́n ti wá ìdí àjẹjẹrẹ lóde ibi tí wọ́n máa ń wá dé kí ń jẹ́ wọn tuntun dé. Ni àbá ìgbé àbá àgbójútó tí wọ́n gbé àbá àmì kíkọ́ wá ní pàtàkìdọ́gba. Ìgbàdá bá jẹ́ bẹ́ẹ̀. Lọ́pọ̀ àwọn àwọn òògùn náà tó kò ní máa ń dájọ́ sí òun nípa àwọn ìdáná. Ọwọ́ ní kí àbá òdòdó. Ìbẹ̀rẹ̀ sọ. Èyí tó ń gbé lọ́wọ́ ìkú àbá àbí tó ń ṣe òun lọ́nà àwọn. Àbá ṣe àwọn aláwọ̀ àrùn pé ṣe láyára ní àjẹ́ tó ní tó ẹ̀sùn máa tó èyí ní ẹ̀rọ ilé títí ẹ̀rọ bí ẹ̀rọ bí tààtà ọmọ ọmọ ọmọ tààtà láti jẹ́ ọ̀pọ̀ wá sí wọn wọ́n fi kan dára àgbólé wọ́n fi kan dára àgbólé àwọn ẹran ìjọba wọn nínú ìjọba nǹkan ọmọkùnrin nínú ìjọba lọ́rùn ẹ̀ẹ́dọ́gbẹ̀dànù ìjọ ìjọ ìdánù. Ìjọba ti pé wọ́n fẹ́ orúkọ jẹ́kàn wò. Àbá ìwọ̀n rí pé kí ló tún orí ṣe wá ní wá àbá. Wá rò sọ́gbọ́rọ̀ fún orí ti tó wà sí ẹni nínú òun. Ní òdó. Tó bá ti wá lè ìdílé ilẹ̀, ìwọ̀n ni wọ́n máa tẹ̀lé káàkiri. Tó fẹ́ lé tẹ̀lé ọ̀hún, tẹ́ẹ̀ lò fẹ́ láti gbé ní ilé sí ọ owó àtẹ̀lẹ̀ ọ̀dá ìwò òun sọ̀rọ̀ ìwò ọjọ́ ti lè di nọ́mbà ní náà bẹ́ẹ̀ náà lórí ọkọ̀ lórí ọjọ́ wọ́ àwọn ìgbàgbọ́ òkú lè mẹ́rí wọn ọ̀dà wọn ọ̀dà wọn bá lọ wọ́n ti di ta ní ìdọ́wọ́ jẹ́ òun náà Ìwé tí èèyàn bá ń dẹ̀nù kájẹ̀nù dáyẹ̀ ló gbogbo rẹ̀. Gbogbo ọjọ́ ti làbàdà ní ìdí dáná, jẹ́ bá dẹ̀nù orí owó yẹ, ẹ má mọ̀ wọ́n gbogbo wọ́n rẹ̀. Ẹ bá mọ̀ wọ́n, kó wọ́n dárí wọ́n rẹ̀ kọ́ gbogbo wọn sílẹ̀. Lókè ìgbẹ̀gbọ́, kí ẹnìkan wọ́n bá ń dẹ̀nù dábọ̀, ká ń dẹ̀nù rẹ̀ jẹ, táwọn àgbà, àkọ́ ẹ máa yára rẹ̀ lọ́wọ́ padà ó lè máa dájọ́ rẹ̀ lójú wáyá sì sí olóòtú lẹ́yìn jíní káàdì ìsìnkú lọ ọlọ́run àpọ̀ nígbà wọn ni yọ̀ẹ́ olú àwọn ọ̀dọ́ ọwọ́ àbọ́mẹ̀ ọwọ́ àdéjọ́ lọ́run àìgbé lórí àyàwó ìlú àwọn tó ń dára sí àyè máa ń wọ̀ lọ́rọ̀ máa ń wọ̀ inú ọgbọ́n ẹ̀ tó bá ilé wọ́ kí wọ́n ń jẹ́ ọ àgbàjẹ́ gbogbo ẹgbẹ́ ẹnu ojú ọ̀jẹ́ ọjọ́ ọ̀rọ̀ wọ́n fẹ́ lò mọ́ tí ó wà dáhùn yẹn ẹ̀wọ̀n ló rọrùn. Ìgbé náà lábẹ́ ọ̀gbẹ́ mẹ́lò bí ní pé ọlọ́run ló gbé òkú wọn jẹ́ bóyá àwọn ọkọ̀ ìdílù rẹ̀ àwọn ilé ọ̀jẹ̀. wà ní jábí. Ìgbà àbájẹ́ wà onígbọ́. Ìgbà àtọ́jú ogun tí ó ẹgbẹ́ gbogbo yóò lọ́wọ́ ta àtijọ́. Àwọn àbá àtọ́ ọ̀gbọ́n ní tó náà gbé ìdí sí. ń Òun ná dáhùn náà. Kí dáhùn náà? Ìyá ti lóòrùn. Sọ́ọ̀bù ti mẹ́fà. Bàbá oní ọ̀rọ̀ bàbá oní tó ní àti díẹ̀. Mọ́tò ní yé máa ìrọ̀rùn náà ìlú lọ já òun lọ yáwó ọ̀pẹ́tìkù tó ṣe tó náà ní ọ̀dáhùn yìí. Àgbọ̀rọ̀ ah, ah. ni láti mọ́lẹ̀ tàbí lọ́la mọ́lẹ̀ mọ́lẹ̀ lọ́dún gbogbo. Àwọn adáhùn jẹ́ màá tọ́lá tó dá lóòótọ́ orí ìgbọ̀lá ìlú wọ̀n bọ́ lẹ́nà orí ìjọba ìlú ìgbọ̀n ọ̀ṣà ìjọba ìjọba ìjọba ìjọba òkun lọ́dí ìjọba ìlú rẹ̀ agbádé ẹ̀lọ eh, eh. eh, ah. sí lóògì ẹ̀lọ sí àà nígbà tí ọ̀rọ̀ tó ọ̀rọ̀ lórí níbi ńlá wà ẹ̀lọ ìjẹ́ jábọ̀ ọdún tó bọ̀ wà ẹ̀rùn ìgbà ẹ̀dì lò ó dáhùn ẹ̀dì ẹ̀dì tó jẹ́ ní pé ẹ̀yí kọ́ ni àdùgbà tó bá ń dáná ọ̀dáwì bí ẹ̀mọ̀dé wà tó ó dáhùn wà tó gbòòrò ìrọwọ́ wọ́n ọmọ rẹ̀ wọ́n ẹ́ tí wá kí inú ọ̀rẹ́ rí kan tẹ́mà ń wú rí lẹ́mà rí bí ẹ̀rí ẹgbẹ́ oúnjẹ àbá pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ àbọ̀ ọlọ́run àbọ̀ ọlọ́run. gbogbo àyè tí ọ̀dọ́ wà ní o kọ̀ọ̀rẹ́ ìlọ́dọ́kùn máa o. máa lè bọ́ pẹ́ẹ́rẹ́ ìlọ́dọ́ yẹn nígbà yẹn bọ́ mọ́ àkáṣe bọ́lọ́n mọ́ta nínú àwọn ọgbà tó ìgbìmọ̀ bọ̀ ká fún ọlọ́run tó tó wá sí wá sí àmọ́ àtọ́ ìlànà wà nínú jẹ́ aláta ní ẹ̀bọ́n Nàìjíríà ní àmàlà. Èèkùn lọ́kọ́ bára jọ, èèkùn tó wá jọ. Lójú ẹ̀rí ló ti bára jọ, gbogbo egbò ló ti

قال أعلم أن الله على كل شيء قدير أن الله على كل شيء قدير أعوكم لبا بمكتب الله alábi padà alábi ìmáà padà ẹgbẹ́ padà ah ọlọ́jú láì mo wá mọ̀ ẹgbẹ́ kò sí ọ̀rọ̀ òní láì lọ́wọ́ padà padà èyí ọ̀gá wọn tó wá tó ìwé ààrẹ lórí ìyẹ èlé ìwé ọmọ ọ̀rọ̀ ìlà sára àwọn jára ni ìjára ni èyí mọ́tò kò ní gbólórí ẹ̀wọ́n tó lúgbára rẹ̀ ẹ̀wà gbọ́lù sàndíẹ̀ lórí ẹ̀. Bismillahirrahmanirrahim. Qawluhu ta'ala wadna ja'alaka ayatan lin-nas wad-dalalatu ala al-ba'thi ba'da al-mawt ja'alna kadhalika. Ọlọ́run ni ìmọ̀ tàbá fi hàn mí. Tàbá fi ọ́ ìrọ̀rùn àkọlọ̀ ìjọ òwò olójú ìyò. Ọlọ́pàá ìrànwá náà, ààrẹ ààrẹ ìdàmí, ààrẹ ìgbẹ́rẹ́ ààrẹ, nítorọ̀ gbogbo tí a káàgbọ́ òrèlé fún wa lọ́pọ̀ ọdún ọgọ́rọ̀ tó ti lè dé pàtàkì ààrẹ ìgbẹ́rẹ́ wa in shirki ja'alta liwawa mukihimatan za'ida wa qala li'amash mawdi kauni ayatan huwa annahu jaa shaban ala halihi yawma mat wajaba ọmọ ogójì ọjọ́ wà lọ́wọ́ mi pa jẹ́mọ́ ọmọ ogójì ọdún ni ìgbéru wà tí ọlọ́run ló máa mú. Ó wá lo ọ̀pẹ̀. Gbogbo tó wá bí lé láyé arọ́ máa ní bàbá gbogbo ẹ̀ àwọn ti ẹ̀bá wọn máa gbà ló ń jẹun ní ẹ̀ àwọn rí ìlọ ìlú wọn. Nígbà tí wọ́n dí ìdé padà ọ̀dọ́ ogójì ọdún ọ̀dọ́ ìpadà. فوجد الأبناء ولحفظة شيوخا nígbà òfin ní padà nígbà òfin ní padà gbogbo àwọn ọmọ rẹ̀ àti àwọn ọmọ tí àwọn ọmọ yẹ bí àwọn jàgbó kó lọ sí òláàrẹ̀ òjá ọlọ́ọ̀dẹ́ fa ọlọ́ọ̀dẹ́ fa àjẹ́gbẹ́ ẹ̀fọ́ yọ̀bọ̀ ọmọ lẹ̀ ìwé ìfún ara lọ sí ẹ̀yìn ìjọba túlẹ̀ ìdí òbí ọdí ọ̀rọ̀ wọn ó ṣe pé ọ̀nà àpamọ́ mábùú kan yọ́nà àjọ ilẹ̀ mábùú yẹ nígbà máa fẹ́ ẹgbẹ́ lórí òṣèlú lórí ọmọ ọmọ lọ́la nígbà àwọn ọmọ ilẹ̀ sí àdájú wa ọlọ́run yọ mí ẹ̀ẹ́ àdájúwa ọ̀rọ̀ ìlọ́jà àgbà Owó ní ìgbọ́nyà. Owó ní òtítà ìlọ́nyà. Ìgbọ́ra jẹ́ pé a máa ń gbọ́ àwọn dáadáa kan tí wọ́n ṣe. Nígbà tí wọ́n bẹ̀rẹ̀, àwọn adájọ́ tí wọ́n bẹ̀rẹ̀, wọ́n á sọ fún wà láti ìlú wá. Inú bẹ̀rẹ̀ ìgbọ́n ti bàjẹ́.

wọ́n bá wọ̀ ní ti yóò owó rẹ̀ bẹ̀rẹ̀ ní o ọ̀rọ̀ lọ lábùkì lọ ìyẹ́ o ó ti mú ọ tó ta òtúkọ́lá lọ dáúgbà ẹ̀rọ dé ẹlẹ́ẹ̀kejì ní pé ọlọ́run ti ojú ọ̀rọ̀ ìlú ọdẹ hmm. àwọn ọmọ ìgbẹ́tẹ́ kò di òtí ń gbogbo àwọn tó àwọn tó tó máa dé ní owó ọkọ̀ náà ni wọ́n á pọ̀ láti káyà kó káwọn ìwẹ̀. ọlọ́dọ̀ tí bóòrù ṣe gangan ọ̀rọ̀ nínú àwọn ilé ọlọ́dún o ọlọ́dọ̀ bóòrù ṣe tó bóòrù ṣe rí alájọsọ ní àwọn ọlọ́dún náà láti gbọ́ ẹ̀yẹ ọlọ́dún ṣe gangan àwọn ìmọ̀ràn àwọn ọlọ́dún ọlọ́dún ọ̀ṣọ́ òṣèlú ọlọ́dún ti máa gbó òun jẹ́ ìlú wà láì olóògbé ọ̀yẹ́ láti mọ̀ ọ́n àbáwa àjẹjẹrẹ wa ni wọ́n sọ fún pé níwọ̀n àbádá ń tún máa o bàbá ó ti fi ìyà ọ̀pọ̀ lórí dájú kó lọ́pọ̀ ẹ̀kọ́ ní ọdún sáàjẹ̀ náà àlẹ́lọ ọlọ́lọ yẹ wọ́n lọ́dún sáàjẹ̀ náà ó lè tó pé aláàjì wa àbáwa àjẹjẹrẹ bàbá ò lè rí wọ́n lè rí lẹ́yìn gan náà yá tó máa ẹni ọmọ yọ́pẹ́ tó tún máa ń pẹ́ tẹ́ iṣẹ́ ló ń tẹ́. Ìyẹ́ Mr. G.R.E. Mr. G.R.E. Òjọ́ máa tèmi náà tó tún máa láti dáadáa. Àti ìmọ̀ àìmọ̀, tèmi sì ti gbé láti gbé lábẹ́rẹ́. Wọ́n ní lè máa tún dáadáa, ọ̀rẹ́ ọ̀pọ̀lọpọ̀ àti wọn tó ń gbé ọ̀pọ̀lọpọ̀ àbáyé. Máa ń ra ọlọ́run ní ìjà rẹ̀ àwọn náà ní wájú ìrìnàjò àwọn ti fún bọ́ọ̀lù tó kúrẹ́ káàdì wájú ìrìnàjò láti ní ọdún kan àwọn ọgbẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ àti ìgbàgbá ọgbẹ́ ti fẹ́ rí àgbọ̀ ní ọ̀rọ̀ rẹ̀ yẹ bó ti fèrè ní ẹ ó ní ẹ máa ń fi ọ̀rọ̀ bàbá ọjọ́ náà kọ ọ̀dà ó àbí àwọn ẹ̀rẹ́ ẹ̀rẹ́ ló pọ̀ jù ọlọ́run àwọn ẹgbẹ́ ẹgbẹ́ ló

òwúrò káyọ̀ ọkọ̀ ìjọba ọjọ́ káyọ̀ ọkọ̀ yìí ní orí àwọn ilé kan àwọn adájọ́ ti fà yà ọ̀rọ̀ bá pẹ́ bọ́lọ̀. Bákan jọ àtìmọ́lá ìlú àkúrò ẹni ní láwọn ẹ̀rọ ọkùnrin ẹni ní láwọn ẹ̀rọ bí wọ́n tẹ̀lé àti ọkùnrin ẹni ní láwọn ẹ̀rọ ló bá dáre lọ kò rẹ̀ ní ìrìn aláàbù àti ọkùnrin ẹni ní láwọn ẹ̀rọ ẹni ọ̀rọ̀ fún ẹ̀ ọkùnrin ẹni ní láwọn ẹ̀rọ ni àdúgbòlé ní ní bàtà wọn lẹ̀ àdìmọ̀ fún ẹni tí a fẹ́ rà ọwọ́ àjọ kan ní ọ̀rọ̀ bá bá tẹ̀ mọ́ ètò ìlú bá dé ìlẹ́ bí owó àbẹ̀rẹ̀ ẹ̀ka ìlú. Ìgbàgbọ́ ẹ̀rọ àbáyọ ẹni tí ó lọ ẹni lọ sí wọ́n ti dẹ́kun pa ìlú yẹn wọ́n ti mú ẹni lọ sọ̀rọ̀ àmú ní ọ̀nà ìjẹ́bi bíi lọ́ọ̀dì pàjọ́ wọ́n máa jọ pé ìbọn sọ wọ́n sọ̀rọ̀ ṣé ẹ̀sìn dábà náà ṣe máa dáyẹ̀ owó àkúrẹ́ ìdílé ọ̀dà ẹni wọ́n tó náà nù ọ́ ilé ìjọba náà nù ọ́ àti arẹ́fẹ́ tí ó rà yìí ìlú tí lọ tó sì níbẹ̀ ìjọba yọ ẹgbẹ́ ìlẹ́fẹ́ tí ó sọ ìbá ń tẹ̀lé yẹn. Káàkiri náà wọ́n dájú ìgbàgbọ́ olóògùn Arákùnrin láti ni wọ́n máa rí ìgbàra sí ilé ọ̀dá bọ́lọ́bá tí wá màìlé bọ́lọ́ ìgbẹ́ ìyẹ́. Bọ́lọ́ ìgbẹ́ ìyẹ́ bàbẹ́ yọrù jì. Nígbà ìgbẹ́ ní òun yọ́dà ní ọlọ́bá tí ìgbẹ́ ìyẹ́. Wọ̀n kọ́ وكان يوم مات ابن أربعين سنة ونجد وروي عن علي رضوان الله عليه أن زيرا خرج من أهله وخلف امراته حاملا ولو خمسون سنة فماته الله مئة عام ثم بعثه فرجع إلى أهله وهو ابن خمسين سنة وله ولد من مئة سنة فكان ابنه أكبر منه بخمسين سنة ilé ìyàwó ẹ̀ ló dúró ọlọ́run pa wọ́n báwọ̀ bí ẹ máa rẹ̀ ọdún tó gún lókò ilé ní wá sí ọmọ قال لما أهي الله وزيلا ركب حماره فأتى محلته فأنكر الناس وأنكروه أما ما بعثني يرى أمكنا kẹtẹkẹtẹ rẹ̀ ọwọ́ abẹ́lé òwúrọ̀ ọ̀dáhùn yàn án gbọmọ́ tí lẹ́rọ wọn fi gbẹ́wọ́n dàgbó gbọmọ́ ọmọ wà ń dàrú ògbẹ́ náà ọgbọ̀n náà فوجد في منزله عجوزا عمياء كانت أمة لهم خرج عنهم وزيب وهي بنت عشرين سنة فقال لها هذا منزل عزيز فقالت نعم ثم بكت وقالت فارقنا عزير منذ كذا وكذا سنة Àkọ́kọ́ ti ọdá ilé ti ẹ̀mọ̀, ilé tó fi ilẹ̀ yẹ lẹ́yìn ọgbọ́ ọdún ọdá lẹ́mọ̀. Àwọn olóyìn ẹ̀ ìyá kan bẹ̀rẹ̀ pẹ̀lú náà. Ìyá ẹ̀ ẹ̀rù lé wọn ní ẹ̀rù lè lé wọn ní nígbà òbẹ́rù jáde ìyá ìyàwó ọdún jọ yẹn ní ọdún ilé ọjọ́ ogún ọdún ìjọba fún ẹgbẹ́ ni, ní الذي يدروني يقبله يعني اه ẹni wá bèèrè yẹn ó ti kó lé wọn lára wọn rí wọ́n ti sọ ìdínú pẹ́ wọ́n lára wọn rí ààbùdé ah, kó rẹ̀ ti mọ̀bẹ́ ìgbà jẹ́ òdé kó lé yìí bàbá àwọn قال فأنا أزير قالت إن أزيرا fọkọ̀dínáwó mọ́nzúmí àtànà. Òbẹ́rẹ́ bí i ọ̀rọ̀ náà ni òbẹ́rẹ́ òun ìyá ìgbò ní ọ̀tọ̀. Qal fallahu amatani ni ọgọ́rùn-ún wá dé ìyẹn náà fi pa òun ọlọ́run pa òun ní ohun ọmọ náà ní ìdínà gbà. Ẹgbẹ́ wájú àpẹẹrẹ ní àwọn náà. Ẹgbẹ́ wájú àpẹẹrẹ ní àwọn náà. Ọba tí ń ṣẹbọ. Ọ̀dà ìjòyè. Ẹgbẹ́ tó ọlọ́jọ́ ọmọ náà yí náà kúrò ọ̀nà ìjọba fi jẹta láyé pé kò sí owó gbọ́ ọ̀rẹ́ tí ó gbé láyá tó gbé lọ́pọ̀ lọ́rẹ̀ tó gbé lápò lẹ́rọ̀ lọ́wọ́ wà ní àjọ tí wọ́n náà tí wọ́n lọ́wọ́ rẹ̀ kò sí lọ́wọ́ ní ìsìn àwọn èèyàn ò sí máa ń lọ́rẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n ní ayé ń lo tí wọ́n ti àtọ́ ìdáwọ̀ lọ́rẹ̀ yẹn lọ́wọ́ قالت فوزير كان مستجاب الدعوة للمريض وصيد البلاء فيفيد فدعو الله يرد علي بصري فدعا الله ومسى على عينيها بيده فطاءت مكانها كأنها أنشطت من وقالي يعني لو زير أنا هو زير òtí tó fi ọlọ́run lérè lọ́rọ̀ kì í dáhùn. Oríṣi àwọn akẹ́kẹ́ ló lòó báyìí, owó orí náà. Bó o lọ́wọ́ ló ti ní ọ̀pọ̀ ẹ̀yọ. Ohun ẹgbẹ́ ọmọdé. Òjò èrò tó ń dìmà yẹn tó bá tẹ náà fún yà àìsàgbẹ́ ní o, ní ìdájá ní o, ní ọlọ́run máa ń tà lọ́dọ̀. Tẹ́lẹ̀ ìgbé bàyọ̀ sọ fọ́nà ilé màlá ń dà yìí gbogbo tí àwọn náà tó lẹ́tù rẹ̀ lónìí láti bí lẹ́yìn ìdílé lẹ̀ níwà bí tó ní ọlọ́run fi àwọn pé ìwọ̀ ọlọ́run ọlá sí rẹ̀ ọlá àánú rẹ̀ màmá ìwọ̀ ọlọ́run dáwọn ojú rẹ̀ padà ó ìdókè tó máa bẹ̀ ó lè kọ́ ọkọ̀ ojú méjèèjì obìnrin jẹ́ ìbájú obìnrin tí ó tún ní ẹ̀rọ ìrọ̀lọ́ wa ìjọba ti a òmìnirí àhà ìwà tó yí ẹ̀rọ ìrọ̀lọ́ ni ọdún tó yí ọdún ìgbésùn ọlọ́pàá òun jẹ́ orúkọ ọba orí ọ̀ ọba orí ọ̀ ọba orí ọ̀ ó bẹ̀rẹ̀ ní ogún bìbì ó bẹ̀rẹ̀ ní ogún bìbì tó lè bọ́ sí ìlà. Kọ́lá ti ó ṣe ìdò Annaka Ozei, Ṣùgbọ́n tọ́lá kọtí ilẹ̀ mẹ́lá ìbáni Ìsìrọ̀yìn, wọ̀fíìn ìbùnulẹ̀ Ozei, شيخ ابن مئة وثمانين وعشرين سنة وبنوا بني شيوخهم ومن جهني pẹ̀lú tó wọ́n tó ọjà ìgbé òjèlú ìjọba pẹ̀lú ọjọ́ òbí àwọn ọmọ ìbí ìjọba òjèlú ìjọba àmọ́ ọkùnrin yára ló ti tàbí òjèlú ìjọba òjò àkọsílẹ̀ tó ń ti pàdé ní ìjẹ́ tó máa ń pàdé gbogbo ń pàdé ọdún wá ká lọ wàá ka lọ bóṣù tó ń kọ́ òun máa ń lọ ìpàdé. wọ́n lè ń dáwọ́ náà lọ ìpàdé rẹ̀ mú lórí àmì ká lọ bẹ̀. ìgbẹ́ gbọ́dọ̀ ní ní dára. ọlọ́run jọ jọjọ ti gbogbo ìlú ọ̀gbìn tí ò ní jẹ́ àkọsílẹ̀ ní ìdílé òjò ọdún tó fún àjọ sílẹ̀ Ebi ní ọ̀rọ̀ ṣe ìlú ìbí ní àwọn ọmọ báwo yẹn lọ. Bẹ́ẹ̀ náà ti máa dìbò tí máa wọlé yẹn gbọ́dọ̀ káwọn ènìyàn ogun mi ẹ̀rọ ní àwọn akọ̀ọ̀lẹ̀ kan tí ó dìbò lọ́pọ̀ wá káwọn ènìyàn ó dìbò wọlé fún Gẹ́gẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo tọ́ náà tọ́wá jẹ́ pé ọjọ́ wà lọ sí pé máa ẹ̀rọ ìgbà gbogbo. Àmá yá fi ọjọ́ ọ̀sẹ̀ kan ní àwọn ọlọ́ àwọn ìjà tẹ́ pé ìjẹ lọ́rùn. Nígbà tí gbogbo àwọn tí mẹ́rẹ́ ní owó yìí bí àwọn báyìí wọlé àwọn báyìí wọlé rẹ̀ yìí ẹ̀rọ ìgbà àtìdáàbù eh, ọ̀jẹ́ bàdọ́lá ọlọ́run náà lè wà láti ọpọlọ ìgbàlùkú wà gbogbo ewé àti ìlọ bẹ́tẹ̀ ní ẹ̀rọ ewu lásán lẹ́yìn gbogbo àwọn tí a máa ń bẹ́tẹ̀ ní ìlú lásán bí ẹ wọ́n lé wò bá wọ́n ní ìgbà bá ẹgbẹ́ bá náà ń pa wọ́n lẹ́yìn. Tàbí jẹ́ ọba wa pàápàá ọba kúlẹ̀lẹ̀. Bọ́lá lè ní fún orí ẹgbẹ́ òṣìṣẹ́ yóò wà ní ìjọba mọ́pọ̀ tẹ́tẹ̀ òkun tẹ̀ àwúwà ẹgbẹ́ òjì àjẹ̀lú mẹ́fà àbájẹ̀ ẹgbẹ́ lábẹ́ òkú. Àbájẹ̀ bàbá bẹ́ tójú tó òkú yóò kò rá ní. Yóò rà bábọ́. Yóò rà bábọ́. Àwọn ìgbà àwọn ìgbà Ó ní ọlára ọmọ òbẹ́rù ti pẹ̀ ní ìdẹ́rẹ́bẹ̀ ìlọ. Iná ìlọ́láńtọ̀ yìí, ọmọ òbẹ́rù, ọmọ òbẹ́rù, ó ti di bàbá. Ọmọ ogún ọmọ ara ẹbílẹ̀ ní ọgọ́rùn-ún wá pé 128. Àwọn ọjà máa mú ní ẹ̀rọ wọn. ya ọmọ ya ti wà ẹgbẹ́ ẹgbẹ́ فقالت يا قوم هذا والله عزير والله عزير Ẹ̀yin náà ní bára ẹni bẹ́ẹ̀ náà lọ wá ìbára ìbára. Àmì. Bẹ́ẹ̀ ni òun kú bẹ́ẹ̀ lọ lè lè Nígbà tí àwọn náà lọ ọ̀dá yìí. Bẹ́ẹ̀ lọ wà ọ̀dá yìí. Bẹ́ẹ̀ ni kó dàgbà. Ọ̀yin ọ̀rọ̀ lọ́sẹ̀ láìpẹ́ ìdápẹ́tẹ́. Ọ̀gá àwọn jẹ́ àwọn afárá ìdíjì lápẹ́tẹ́ ọwá ilé ọ̀rọ̀ yẹn. Ọwá ń sọ̀rọ̀, ń ṣe bí aṣáájú àwọn alẹ̀ ẹ̀sìn ìgbẹ̀lẹ́jọ̀ náà. Ọwá ń wèé pé wọ́n sọ fún náà ni, ìwọ̀n náà sọ fún ilé ìwẹ̀. Onígbà àtẹ̀fíjì nìkan, a kọ́ ọ̀rẹ́ ọ̀gbẹ́rún wọn ni. wọ́n gé ìbọn adékúndọ́ ń bí lára wọn adékúndọ́ ni máa bí ẹgbẹ́jẹ́ máa lò ìmọ̀lẹ́ká àtúndọ́ náà ń lọ́wọ́ àti àìmọ́ ní ẹ̀lẹ́bí ìjọba ọ̀wọ́n dáadọ́ ọ̀rọ̀ yẹ́ ọ Ìgbọ́ra ti àdíkọ́ rẹ̀ máa ń lágbẹ́ máa ń lá wá sáàpù rẹ̀ bò lè ju méjì àtàwọn náà lọ sáàpù kò ti gbàgbẹ̀ mẹ́rin mẹ́rin pàá lọ amma a duka ni ne a duka ba ìlú àgbẹ̀wá ìbẹ̀lá báwọn ìbẹ̀lá báwọn gbàdẹ́kùn mẹ́ta ní ẹgbẹ́ tó yóò tó ìlànà àtàlẹ́ yóò ní ẹ̀ ní ẹgbẹ́ tó lẹ̀ tó fún àtàlẹ́ mẹ́ èlò jáde àwọn àtàlẹ́ ìjà sí àwọn ìfẹ́ ìjà sí àwọn ìwà lọ́wọ́ àjọ ọjà kí ni wọ́n fi dé ìjẹ nìkan ni wọ́n bá pàdé ara rí sọ bí tó ti jẹ́ wá lé fún káàkiri jẹ kí ìlú ga bọ́ nìkan ìlú ga bọ́ nìkan ọwá ìlú lọ́wọ́ wà ọwọ́ wà lọ́jà ìjọ bá bá rí ìlú lápájá òun ni ìdí àwọn amúwájọ́ náà àìsọ́ ìlú wọn wọ́n bá bá gbé ètò òní ẹ̀yìn náà lórí ẹ̀rọ sí náà bára mọ́jà kan ọjọ́ sí ìlú yára ìgbẹ́ àtàgbé yára àti ìjẹ̀rẹ̀ sí ìlú ìlú wọ́n ní ìjọba sí ẹ̀yìn ara ìlú ìlú ẹ̀kọ́ فأقبل إليه ابنه مع الناس فقال ابنه كانت لأبي شامة سوداء مثل الهلال بين كتفيه فنظر فإذا هو عزيز ọmọ ní bàbá ń dọ̀yẹ̀ ìdí òsì jẹ́ ọmọ padà Ọmọ jẹ́ wá bàbá jẹ́ ẹran ọmọ ọmọ ọdí ẹ̀. Ó yẹ bàbá tó ká ń ìjà rẹ̀ báyìí, ibẹ̀ ìjà gbogbo. Bàbá àwọn ìpínlẹ̀ ìjà gbogbo. Àwọn olùkọ́ tó ní ọjà ti ẹ̀yìn arákùnrin ẹ̀yí bá ní ìkàlú arákùnrin ẹ̀yí bá ní ìkàlú nípa tí ó ti àwọn ọ̀pẹ̀ ọwọ́ ìbẹ̀rẹ̀ lọ́wọ́ Bàbá ní ìlú náà nínú lọ. وقيل جاء وقد هلك كل من يعرف فكان آية لمن كان حيا من قومه إذ كانوا موقنين بحاله استماعا قال ابن عطية وفيما تقي هذه المدة ثم إيائه بعدها أعظم آية وأمره, وأمره كله آية غابر الدهر ولا يحتاج إلى تقديس بعد ذلك دون رحمة wọ́n ń pè lálùkú ilé ìgbọ́ àlùkú ọgbọ́ àlùkú ìlọ́gbọ́ àlùkú àwọn ààbù wọ́n tara òjé tàbí lọ́rọ̀ òjì tọ́rọ òjì ẹ bá tàbí ọ̀rọ̀ yìí bó ti rí ìyẹ́ àti gbogbo ojú náà bá ti lágbà lórí ìjọba àti wọ́n ti lágbà aláwọ̀ tọ́ta yìí àwùjọ tó gbé òun wá pé òun pa ọlọ́run ní òun pa ẹnìkan fún ọgọ́rùn-ún ọdún. ẹ wá gbọ́ ọ̀rọ̀ tí wọ́n sọ nípa ọ̀rọ̀ tó fẹ́rẹ̀ yìí pẹ̀lú onílágbáwá náà. Wọ́n á ti wọ́n ti rárá sí ṣáàbà mẹ́ta ọgọ́rùn-ún ìlú tó lò wọ́n. ومن قبله إذ لكله فهو أكبر يراقبه شيطان يدله على عصاه وفتنته أولام وأمرأة عشره ومالك به حي ولا طريق قوته يقوم كما يمشي الصبي فيصوم يعد له في الناس حين وعشرين لا يجري ولا يتبخر وأمره أبيه أربعون مرة أربعون أمرها ولبنبه إسرون بالله أكبر وما هو في المعقول متداريا وإن كنت لا تدري ما بالرجال تعذب وإن كنت لا تدري ما بالرجال تعذب Jọmọ́ jẹ́ ọgbọ́n lórí wọ́n bá ọ̀pọ̀ ogun àtọ̀mà ìmọ̀lẹ́ ìjọ ń bẹ lórí ẹ̀bẹ̀. Ọba ọdún tó ọba dáadáa lọ́lọ́ òkú kí n tó dáadáa àtàmà bẹ́ẹ̀ni tó wọ́n gbẹ́rẹ́ àti ọ̀gá lọ́nà. Ẹgbọ́n tí ó rí ń tọ́. Wà á ti wọ́n ti rá á sí ilé ìṣára. Tàbí ní ọkọ̀ tó lè ní ìgbóró lọ́wọ́. Wọ́n ní bàbá onírun dúdú. Bàbá onírun dúdú ní orúkú ìwọ̀n ẹ̀sùn kiri gẹ́gẹ́. Sáàbà ní Gọ́ọ̀lì yìí, Ibùdó, ọmọ Ìjẹ́ ewu ọ̀dẹ, ewu ọ̀dọ́ orí ni, ewu dídàgbà ni. Wàdà sí sára, wàdà sí Bàbá kan ní ìwẹ̀ dúdú gírígírí àwọn ọmọ tó ní ìdádúgbò òjì ewu láì ìwọ̀ ọ̀dẹ́. Wọ́n ní ọmọ ọdún yìí Ìfòlúkú méjì ìfàwọ̀ àti márùn-ún wà nínú ọdún yìí. Ìfòlúkú méjì ìfàwọ̀ àti márùn-ún. Ọmọ ọmọ tó ti wá dàgbà ṣáájú ẹ̀. Ọmọ ọmọ tó ti wá dàgbà ṣáájú ẹ̀. Ọmọ ọmọ ti di bàbá kẹ̀kẹ́kẹ̀kẹ́. Ìyàwó ìjọba ṣe ń sọ ìyàlẹ́yọ̀ ọ̀rọ̀ rí wọn lédé ọwá rí ọmọ rẹ̀ tó bí ilẹ̀ ọmọ ti wá dàgbàdàgbà sí ìtẹ̀fà yẹ̀mù sí àdáhùn ilẹ̀kùn Ọmọ ọmọ ọmọ ọmọ àgbọ̀ ọ̀dẹ́jọ́ ọdún àjàdà. Ìwọ̀n bàbá ọ̀rẹ́ kò lè wò lórí gírígírí nílẹ̀. Ọlọ́wọ̀ máa ń bẹ̀rẹ̀ àti ìjà lọ. Àwọn tọ́nà wọn wá ń fi dá àgbọ̀wọ́ báyìí kú rẹ̀. Nínú ìdílé àti

àlàáfíà tí ń bẹ káńtó lọ pínzà tó tún á pọ̀ ìgbà tí ó rìnà lọ. Iná ẹ̀wá sí ayáta. Wọ́n yà á bẹ̀rẹ̀ náwó rẹ̀ lẹ́bi ní ah, ọlọ́run tọ̀ láàmú. Àlámà ah, àlámà àlámà. Láti ní kẹ́rin ẹni ọlọ́run ẹlẹ́ àní. Ah, láti kékeré ìgbà ọlọ́run kò jáde yìí. Ọ̀wá jákòó wọ́n bá wà lọ́wọ́ àpọ̀ wọ́n ni wọ́n lọ sí bọ́ọ̀lù yìí láwọn bọ́ọ̀lù yìí àbí làwọn lọ pírẹ́sà wọ́n ti dàbí ṣọ́ọ̀bù náà yá. Ọlọ́run yàrá ìbùnà wù. Yàrá ìbùnà wù tẹ̀lé káàrọ̀ yẹ̀dọ̀ ògbò rárá àtọ̀. Wọ́n lè yẹ kúrò dáúdá àwárá àtọ̀ àti kọrù. Wọ́n lè yẹ kúrò dáúdá àwárá àtọ̀ àti kọrù. Ọmọ ọmọ ọmọ ń tẹ̀bá yẹ̀dúnkù àdá àtọ̀ ọmọ ń tẹ̀bá ọdún tí ó rí gẹ́gẹ́gẹ́gẹ́ inú mọ́ bàbá sì dúró gírígírí bíbẹ̀ lórí ẹ̀ orí ń sáàdì ní orí ń sáàdì áfíà ọdún sáàdì ẹ̀bá tí wọ́n mọ ọgbọ́jọ́ ní máa ń ọmọ ló ti tẹ̀ وما بني حي ولا قلقه ولي Màmá ní kú ní ìyá inú ọmọ ọ̀lágbára máa ọmọ tí bàbá sílẹ̀ ọ̀lágbára máa. Wọ́n lápá sí ìlòkù wà ní. Ọ̀lágbára máa kọ́ máa bàbá ti dàgbó. Ìyàkú àkùkà bàbá tààrà dàgbó náà. Ọmọ ti dàgbó ọmọ ọ̀lágbára máa. Bàbá ti lẹ́ ní ọ̀rọ̀. Bàbá ń tẹ̀lé gẹ́gẹ́ Bàbá wa tẹ̀lé ìyàkúrú kàná àbẹ̀rẹ̀ sí ìgbàwé ìrọ̀rùn àyà àbúrò ọmọ olóòtú ẹ̀fún adára ń gbé láàrin tó ti ga olóòtú ọdún bàbá wà ní ogójì ọdún yìí ọmọ olóòtú ìjà ìlú gẹ́gẹ́rẹ́ gáyẹ̀ ọlọ́run máa ń jọ dá ọ̀wá náà dára rí ìyàwó tó gbọ́dọ̀ mú kí وَأَنْزِلْنَا يَجْرِي وَلَا يَتَذَكَّرُوا Ọmọ ti ta ọwá pẹ́ẹ̀kì lórí láyé kàtà sí ìjà lógbó, bàbá ìgbà lọ́rọ̀ tí wọ́n yá ń ta fún ọmọ. Àwọn ọmọ òun àti ìlú àwùgbà lóòrò àárọ̀ ọdún bàbá ọ̀rẹ́ bí ìjọgbó jẹ́ ọdún lọ ọdún bàbá òṣèlú ọjọ́ ọmọdé àní ọ̀dọ́. Wọ́n ní kó ní kó ní ìlú ìtẹ̀wọ́n àbẹ́ láti ọ̀bárò. Wọ́n ní kó ní kó ní ìtẹ̀wọ́n àbẹ́ láti ọ̀bárò. Ọmọ ọmọ ọdúnkọba mẹ́jì, ọmọ ọmọ gẹ́gẹ́ bí i náìjíríẹ̀, àwọn ìgbẹ̀ ní bọ́ọ̀lù, ọmọ ìgbẹ̀ ní Bàbá hùwà bí máa àbúrò nínú. Wọ́n ní kí a bá wọn pé ìrìnàjò àjẹ́. Ilé ìwé ti láàbẹ̀ ìjọba. Ìgbóhùn tàjá àlùyà. Ọ̀rọ̀ ìta olóyìnmọ̀, olóyìnmọ̀ gbogbo. Ẹ máa ń ma ìmọ̀, ó máa kílà, ó máa òye. Ìbáwí ìbáwí rẹ̀ lórí ìgbọ́n pọ̀. Ọlọ́run wà sí àkúrò ìrìnlọ́rùn Jíjẹ́ ọmọ àdàrà àmú, ẹbá nímọ̀ yọ ọmọ àdàrà gbogbo ló ṣe rí bẹ́ẹ̀. Ẹ̀rẹ máa ṣe máa láyé rẹ̀ lè dá ìgbà ìrọ̀ lọ́la ìwọ́dá àtẹ̀lọ́lọ́ tẹ̀lé súnà ilé wúlẹ̀ fọ́nà ọ̀rọ̀ nígbà wọn. Ìgbà wọn lè láyé ìgbà ìlọ. Ẹ̀yìn ẹ̀yìn ẹ̀ta bẹ́ẹ̀ délẹ̀.

تجري بطريق الجعل تعذر Ìjọba òní ìṣẹ̀fọ̀wò ọ̀rẹ́ ní àwọn ọ̀rẹ́ ìrìnàmà rẹ̀ ló jẹ́. Onímọ̀ rẹ̀ dára àwọn ìdájọ́bẹ̀ ẹjọ́ ìgbàmọ̀ dára. Ọjọ́ kẹrẹ tí a lọ sí wà ní ìdájọ́ ẹgbẹ́ ọlọ́dà gbọ́dọ̀. A lọ sí wà sí ọ̀rẹ́ náà. Àwọn ẹ̀rẹ́ àti wà lọ́dún náà. Ní abájá àwọn àbá àkàrà ń bẹ̀ tí máa ń wò pé àwọn àdùnnú náà wò ọ̀dọ̀ inú wà àti tá a ti ní gbogbo àti bàbá àgbàdéjì ẹ̀rí pé ẹ̀rẹ́ náà ti bá ẹ̀rí jù ọ̀pẹ́ àjọ ìdí ẹ̀má aláǹkà tó ń tíra aláǹjọ ìdájọ́ àwọn ilé ìjọba bẹ̀rù ẹ̀mọ́ ti á fi àwọn àbá àjẹ́ ti ayé ìdúná fẹ́m dábàdọ́dọ́ ẹ̀yí àti wọn gbé olóògbé gẹ́gẹ́ ni wọ́n lábájá sí ọ̀rọ̀ yìí mọ́ wá ń pè ní abẹ́rẹ́bọ̀ ìgbàngán ẹni tí ẹ bá jẹ́ àbá àbúbátà lójú kọ́ǹgọ̀ tí ó wà mọ́lẹ́kọ́ǹgọ̀ tí ó wà níbi tí ọmọ ọmọ ti bú bàbá bàbá rẹ̀ lọ ọmọ ọmọ ó ti bàbá bàbá rẹ̀ lọ inú tí àtúbá wà kọ́kọ́ onínà ọgbà á sì gbàgbé láti bá tilẹ̀ rẹ̀ ló gbàdọ̀ wà ọmọ dájúdó dájúdó lóògbé bí onígbẹ́ lẹ́yìn búkárá rẹ̀ mo ní àpàyé lẹ̀ ẹ̀ bá mi wá jáde ẹ̀gbẹ́ inú tí àláyé wà ó ti wòye pé mo ti wọ́n yẹ. Àwọn tí àwọn tí bá máa ra tí àjẹ́ ní ìjà yẹn àwọn ẹgbẹ́ gbogbo ojú ìjẹun tí àwọn ìrà lọ pé mọ pé wọ́n dáta ẹgbẹ́ wọ́n dáta pé ó ní ìjọ kò lè wọ́n ní dáta àyíradà náà yóò bá náà lórí nínú ọ̀rọ̀ wa àjẹ́lẹ́sẹ̀ ọ̀kadì àwọn akáwọ̀ ní bẹ́ẹ̀ Ọlágbára. Ọdún ní agbára bẹ̀rẹ̀. Ọlágbára tó bá wọn lọ ní. Ẹgbẹ́ wọn bí wọ́n tàbí láti dùnú láti láti láti yọ ọmọ ẹ̀ka ọlọ́run. Ọlọ́run wa ń sábà bí o. Ẹ̀rọ ẹ̀fọ́ ti ṣẹ̀fà Ẹwà àti náà ní ìgbà yóò ẹwà àti náà. Ó dájú kọ́ mọ́ mú tó bá kápá ọ̀. Àwọn ọ̀kan náà